أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم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 níbi ìparí ọ̀rọ̀ lórí Hazrat Abubakar Siddiq radiyallahu ta'ala anhu mo ti sọ yìí pé ibi ìbàyí òun ni ọ̀rọ̀ nípa àwọn sàbẹ́tẹ̀ kópa ní Badr a ò fi wọ́n gún sí ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan wáyé nípa àwọn sàbẹ́ tí mo ti mẹ́nubà ní ìpilẹ̀ṣẹ̀ lára bẹ́ẹ̀ ni mo ti ń wòye pé bóyá yálà máa yànnàná wọn ní àsìkò mìíràn àbí nígbà tí wọ́n bá ṣe àtẹ̀jáde wá òun ni wọn yóò wà pẹ̀lú wọn àwọn kan tẹ̀síwájú láti máa kọ yìí pé àwọn ìtàn yìí ṣàǹfààní fún wa nígbà tí à ń gbọ́ wọn torí náà ẹ jẹ́ kí ó tún wà nínú àwọn kútùbà mìíràn báyìí ni mo ṣe ní oníwòye pé ó dára máa mẹ́nubà wọn nínú àwọn kútùbà kọ̀ọ̀kan kí ó lè bàjẹ́ tí yóò ṣe àǹfààní fún àwọn ènìyàn tí ọ̀pọ̀ èèyàn wọn yóò lè ní nímọ̀ tí wọn yóò sì lè tẹ́tí gbọ́ wọn ní ṣókí ẹni àkọ́kọ́ mẹ́nubà ní orí èyí òun náà ni Hazrat Hamza àbúrò bàbá òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ni wọ́n jẹ́ wọ́n sì nífẹ̀ẹ́ wọn lọ́pọ̀lọpọ̀ eléyìí tí òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam máa fi hàn nínú oríṣiríṣi àwọn nǹkan tí ó wáyé àti nígbà tí Hazrat Hamza tí wọ́n jẹ́rìí ikú pẹ̀lú kí ni ìṣe wọn ìyẹn kí ni ìṣe òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam nígbà tán jẹ́rìí ikú ó ṣeé ṣe kí ó wà nínú ẹ̀gbà wáyé pé òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam nífẹ̀ẹ́ orúkọ tí í ṣe hamza lọ́pọ̀lọpọ̀ azrat jabir bin abdullah radiyallahu ta'ala anhu ní ẹgbà wípé radiyallahu ta'ala anhu mọ́ ní ẹgbà wípé ẹnìkan nu wá bímọ báyìí ló béèrè wípé orúkọ wo ni a ní láti sọ ọmọ yìí òjíṣẹ́ ńlá sallallahu alayhi dà wípé ẹ sọ lórúkọ hamza ọmọ abdul eléyìí tí ó jẹ́ orúkọ tí mo nífẹ̀ẹ́ sí jùlọ nínú gbogbo àwọn orúkọ nípa àwọn aya àti àwọn ọmọ Hazrat Hamza àkọsílẹ̀ wà nínú Tabaqatul Kubra wípé Hazrat ṣe ìyègè pẹ̀lú Milla bin Malik tó wá láti ìran Aus látàrí èyí òun ni wọ́n bí Yala àti Amir. látàrí orúkọ wọn yìí ọmọ yìí ti ṣe yálà ó ní ìnagijẹ Hazrat Hamza kẹsẹ ń jẹ Abu Yala aya Hazrat Hamza kejì òun ni Hazrat Khala bint Qais Ansariya àwọn sì ni wọ́n bí Hazrat Amara fún wọn eléyìí tí àwọn yẹn ṣe mọ̀ Hazrat Hamza ní Abu Amara Hazrat Hamza radiyallahu anhu tún ṣe yìgì pẹ̀lú ọba kan Hazrat Asma bint Umais èyí tí í ṣe Hazrat Salma bint Umais àwọn sì ni wọ́n bí Hazrat Umama fún wọn èyí ni Umama ọ̀hún tí Hazrat Ali Hazrat Jafar àti Hazrat Zaid bin Harsa wọ́n ṣe ìfànfà lórí nípa wọn radiyallahu ta'ala anhum wọ́n ṣe ìfàfàlẹ́ lé wọn lórí oníkálukú wọn ni wọ́n fẹ́ kó jẹ́ pé ọ̀dọ̀ wọn ni Hazrat Umama yóò gbé ṣùgbọ́n òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ṣe ìpinnu wípé ọ̀dọ̀ Hazrat Jafar bin Abi Talib ni kí ó lọ nítorí pé ẹ̀gbọ́n àbúrò ìyá Hazrat Umama tí ṣe Hazrat Asma bint Umais ó jẹ́ aya Hazrat Jafar radiyallahu ta'ala anhu ọmọ Hazrat Hamza tí í ṣe Yálà òun ní àwọn ọmọ tí í ṣe Umara Fazil Zubair Akil àti Muhammad ṣùgbọ́n ogun ni wọ́n papòdà lára bẹ́ẹ̀ òun ní ọmọ Hazrat Hamza kankan ò sí láyé bẹ́ẹ̀ sì ni àwọn ìran wọn ò tẹ̀síwájú nípa ọmọbìnrin Hazrat Hamza tí í ṣe Umama Hazrat Ali Hazrat Jafar àti Hazrat bin Hazrat Zaid bin Harisa ta ni wọ́n ní ìfànfàlẹ́ lórí yìí ó wà ní ẹ̀la rẹ̀ wà nínú sọ̀rọ̀ Bukhari báyìí pé Hazrat barab'in bin Azib wọn ní ẹ̀gbà wípé nígbà tí òjíṣẹ́ lásán àṣàlám ṣe ìpinnu láti ṣe umra ní oṣù dìlkọ́dà báyìí ni àwọn ará Maka kọ ilé yìí wípé àwọn ò ní jẹ́ kí wọ́n wọ Maka wọ́n á ṣe ìpẹ̀tù sí lórí gbèdéke yìí pé wọ́n yóò wá sí umra ní ọdún tí ó tẹ̀lé wọ́n yóò wá fún ọjọ́ mẹ́ta nígbà tí wọ́n ń kọ ìpẹ̀tù sí ọ̀hún lọ́wọ́ báyìí ni àkọsílẹ̀ rẹ̀ wà wípé eléyìí ni gbèdéke tí Muhammad òjíṣẹ́ Ọlọ́run bá ṣe ṣe ìpẹ̀tù sí àwọn ará Mẹ́kà sọ pé a ò gba eléyìí bí ó bá jẹ́ pé a mọ̀ ní òjíṣẹ́ Ọlọ́run ni a ní ní láéláé dá ọ dúró ṣùgbọ́n níbí báyìí Muhammad bin Abdullah ni ó jẹ́ Muhammad ọmọ Abdullah ló jẹ́ wọ́n wí òjíṣẹ́ ọlọ́run bá ní mo jẹ́ mo sì jẹ́ ọmọ abdullahi náà pẹ̀lú wọ́n sọ fún adatali pé kí wọ́n yọ orúkọ Rasulullah kúrò níbẹ̀ adatali sọ pé mi ò ní láéláé yọ kúrò mo fi ọlọ́run bá ṣe rí mi ò ní láéláé yọ ipò yín kúrò òjíṣẹ́ náà sàṣàlà ń gba ìwé tí wọ́n ti kọ sílẹ̀ bó tilẹ̀ jẹ́ pé wọn kì í ṣe akọ̀wé báyìí wọ́n gbé síbẹ̀ yìí pé eléyìí ni gbèdéke tí Muhammad ọmọ Abdullah tí ó ṣe yóò wá láì ní àwọn ohun ìjà yàtọ̀ sí ìdà kò sì ní mú ẹnikẹ́ni kúrò láti mẹ́kà bó tilẹ̀ wù kí wọ́n fẹ́ láti tẹ̀lé kò sì ní dá ẹnikẹ́ni dúró bí kò ní kọ̀ fún ẹnikẹ́ni bí ó bá fẹ́ tẹ̀dó sí mẹ́kà báyìí ni ó ṣe wà nínú àkọsílẹ̀ pé ní ọdún kejì nígbà tí wọ́n wọ mẹ́kà tí òdiwọ̀n àsìkò tí ó sì pé àwọn ará Kùrẹ́ṣì wọ́n lọ sí ọ̀dọ̀ Hazrat Ali wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ yé pé ní báyìí ẹ sọ fún ẹ̀mí wa yín ìyẹn òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam pé kí wọ́n wá kúrò níbí báyìí torí pé òdiwọ̀n tí a fi sílẹ̀ ó ti pé lára bẹ́ẹ̀ òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam kún kúrò níbẹ̀ ọmọ Hazrat Hamza wọ́n bẹ̀rẹ̀ sí ní tọpa wọn ó ń pè é pé àbúrò bàbá mi àbúrò bàbá mi Hazrat Ali lọ gbé e ní àsìkò ọ̀hún wọ́n gba ọmọ ọ̀hún rẹ̀ mú wọ́n sọ fún Hazrat Fatima yìí pé ó yá gbé ìbátan rẹ̀ báyìí wọ́n bọ́ sórí ẹran ègùn báyìí Hazrat Ali Hazrat Zaid àti Hazrat Jafar wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe fanfalẹ̀ lórí Ali sọ wípé èmi ni mo gbé e àti pé ọmọ àbúrò bàbá mi ni Hazrat Jafar sọ wípé ọmọ àbúrò bàbá ni bàbá mi ni àti pé ẹ̀gbọ́n ìyá rẹ̀ aya mi ní ṣe Hazrat Zaid náà sọ wípé ọmọ ẹgbẹ́ mi ní ṣe báyìí ni òjíṣẹ́ lọ́sàn-án sọlọ́mí sọ wípé ẹ kí ó wà lọ́dọ̀ Hazrat Khala torí pé ẹgbẹ́ ìyá dà gẹ́gẹ́ bí ìyá ni wọ́n sọ fún Hazrat Ali pé tèmi ló jẹ́ èmi náà sì jẹ́ tiẹ̀ wọ́n sọ pé ìrẹ́ Jafar bákan náà ni a rí nínú àfihàn àti nínú àdámọ́ wọ́n sọ fún Adrazadi pé ọmọ ìyá ló jẹ́ sí mi ọ̀rẹ́ sì ló jẹ́ sí mi Adratali sọ pé ṣé ẹni ṣe igi pẹ̀lú ọmọ Adratamsa níbí wọ́n dà wípé ọmọ ẹni àjọmọyàn kan náà ni torí náà àbúrò bàbá rẹ̀ ni mo jẹ́ àwọn ọ̀rọ̀ pẹ́pẹ́pẹ́ báyìí náà lè yanjú látàrí ìṣẹ̀lẹ̀ yìí ìgbà mìíràn tí ẹjọ́ bá dé kọ̀dọ̀ wọ́n máa wípé kí ni ìdí tí ó ṣe lọ sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n ìyá àbí ìyá ìyá ìṣẹ̀lẹ̀ yìí ti yanjú gbogbo ẹ̀ nípa bí Hazrat Hamza bí wọ́n ṣe gba Islam àkọsílẹ̀ wà nínú rọ́dọ̀l ó náà fi pé yàtọ̀ sí Ibn Ishaq àwọn ẹlòmíràn náà ṣe àlékún nínú nǹkan tí ó mú Hazrat nípa bí Hazrat ṣe gba Islam àkọsílẹ̀ wà báyìí pé Hazrat Hamza radiyallahu ta'ala anhu wọ́n sọ wípé nígbà tí inú bí mi tán tí nípa ti ọmọ ọ̀dọ̀ wọn obìnrin tí ìṣẹ̀lẹ̀ rẹ̀ wáyé tàti mẹ́nubà ní ìṣáájú tí ó sọ wípé ojú ọ̀nà Muhammad ni mo wà báyìí ẹni ó bẹ̀rẹ̀ sí ní bà mí lọ́kàn jẹ́ wípé mo ti fi ẹ̀sìn àwọn baba ńlá mi sílẹ̀ nítorí náà ó bẹ̀rẹ̀ sí ní mú àwọn òròyìnròyìn kọ̀ọ̀kan wá sí mi lórí ẹ̀mí tí ó sì jẹ́ kí n lè sùn ní alẹ́ bí tí wò ó mọ́ mi lè pajú débi tí wò mọ báyìí mo lọ síbi kà á kàbá mo lọ wúlẹ̀ síwájú ọlọ́run ọba aláì pé kí ọlọ́run bá ṣe ọkàn mi fún òdodo kí ó sì yọ gbogbo ròyìnròyìn kúrò lórí ọkàn mi mi ò tí ì parí àdúrà ní ọjọ́ yìí tó di pé irọ́ jìnnà sí mi jìnnà sí mi pátápátá tí ọkàn mi sì kún fún àmọ̀dájú báyìí mo lọ síwájú òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam tí mo sì yànnàná gbogbo bí nǹkan ti lọ eléyìí tí òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ṣe ṣe àdúrà fún mi wípé kí ọlọ́run bá fún mi ní ìdúróṣinṣin. Adatamar bin Abu Amar ní ẹgbà wípé Adatamzan bin Abdul Muttalib wọ́n tọrọ níwájú òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam wípé kí wọ́n fi bí màláíkà jibril ṣe rí gan ní pàtó hàn àwọn òjíṣẹ́ lásán islam dàbí pé òní ìkápá láti rí ó dàbí pé èyí ṣe òjíṣẹ́ lásán islam sọ pé jókòó síbi tí o wà bí o bá fẹ́ ẹni tó ní ìgbọ́wọ́ ọ̀hún sọ pé lẹ́yìn èyí ó ní màláíkà jibril wọ́n sọ̀kalẹ̀ síbi òpó ti kaaba ibi tí àwọn abọ̀rìṣà tí wọ́n máa gbé aṣọ wọn kọ́ nígbà tí wọ́n bá ń ṣe tawaf báyìí ni òjíṣẹ́ lásán sọ́lá ń sọ wípé ní báyìí gbójú sókè kó wò ó kí ni nǹkan tí wọ́n rí ní àsìkò ọ̀hún wọ́n rí i pé ẹsẹ̀ màláíkà Jibril méjèèjì dàbí òkúta ọ̀bẹ́dọ̀ zabradaj báyìí ó ní wọ́n dákú lọ zabradaj yìí ó jẹ́ òkúta olówó iyebíye eléyìí tí ó dà gẹ́gẹ́ bíi emerald ní oṣù sọfàd ọdún kejì hijira òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam jáde láti medina pẹ̀lú àwọn sábẹ́ lọ sí ilẹ̀ abuwa nínú wọn Hazrat Hamza radiyallahu anhu náà wà lọ́jọ́ yìí. Hazrat Hamza ní àǹfààní láti kópa nínú ogun yìí ní ojú ogun náà ọ̀dọ̀ Tanza ni wọ́n gbé àsíá òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ó sì jẹ́ àsíá funfun òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam yan adrat abu saad nínú ẹgbẹ́ mi náà wọ́n sọ pé adrat saad bin ubada òun ni wọ́n yàn láti jẹ́ adelé ní medina ogun kankan wáyé ní ojú ìrìn àjò yìí tí wọ́n sì ṣe ìpètùsí májẹ̀mú ìpètùsí pẹ̀lú àwọn Banu Damra eléyìí ni ìgbìyànjú àkọ́kọ́ tí í ṣe ogun àkọ́kọ́ tí òjíṣẹ́ ńlá sàlàyé sàlám tí wọ́n kópa nínú rẹ̀ wọ́n pe ogun yìí náà ní Wadan pẹ̀lú ní orí èyí Hazrat Mirza Bashir Ahmad Sahib kọ ní àlékún rẹ̀ nínú ìwé Sirat Khatamun Nabiyyin wípé ìyọ̀ǹda láti jà pẹ̀lú idà ó ti wáyé láti oṣù Safar tí í ṣe ní ọdún kejì hijra nítorí pé èrò gbẹ̀mígbẹ̀mí àti ète tí ó ń bọ̀ látọ̀dọ̀ àwọn Kùrẹ́ṣì ó ti ń pèpè fún ààbò fún àwọn mùsùlùmí lára bẹ́ẹ̀ ni òjíṣẹ́ lásán salam wọ́n ṣe mú orúkọ ọlọ́run wọ́n sì jáde pẹ̀lú ikọ̀ àwọn muhajirin kan wọ́n jáde sí ìta medina ní ojú ìrìn àjò yìí wọ́n yan saad bin ubada láti jẹ́ ìyẹn ẹni tí ó jẹ́ adarí àwọn khosraj wọ́n yàn wọ́n láti jẹ́ adelé ní medina tí wọ́n sì ṣe ìrìnàjò láti ìta medina sí ojú ọ̀nà gúúsù ìwọ̀ oòrùn sí ojú ọ̀nà tó lọ sí mecca wọ́n dé ilẹ̀ wadan lẹ́yìn ọ̀rẹ́yìn níbi tí àwọn bànú damra tí wọ́n tẹ̀dú sí eléyìí sì jẹ́ ẹ̀ka kan náà àwọn bànú kinana ó wá jẹ́ pé ó wá dàbí ìgbà tó jẹ́ pé ìbátan ni wọ́n jẹ́ fún àwọn Quraishi nígbà tí wọ́n débẹ̀ òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam wọ́n ní ìbánisọ̀rọ̀ pẹ̀lú àwọn adarí pẹ̀lú adarí àwọn bànú dámrọ̀ tí wọ́n sì ṣe ìpẹ̀tù sí láàrin wọn tí gbèdéke rẹ̀ lọ báyìí pé àwọn bànú dámrọ̀ wọn yóò ní ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú àwọn mùsùlùmí tí wọn ò sì ní ṣe àtìlẹ́yìn fún ọ̀tá kankan ní àtakò sí àwọn mùsùlùmí nígbà yòówù tí òjíṣẹ́ ńlá sallallahu alayhi bá sì pè wọ́n láti ṣe àtìlẹ́yìn fún àwọn mùsùlùmí wọn yóò débẹ̀ ní kété ní apá kejì wọ́n ṣe májẹ̀mú látọ̀dọ̀ àwọn mùsùlùmí báyìí pé àwọn mùsùlùmí wọn yóò jẹ́ wọn yóò ní ìbáṣepọ̀ ìdọ́rẹ̀ẹ́ pẹ̀lú àwọn Banu Damra tí wọn yóò sì lè ṣe àtìlẹ́yìn fún wọn nígbà tí ó bá pèpè fún wọn kọ eléyìí sílẹ̀ tí wọ́n sì bu ọwọ́ àwọn ikọ̀ méjèèjì bu ọwọ́ lù lẹ́yìn ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún òjíṣẹ́ náà sàlám darí orúkọ mìíràn fún ogun Wàdán yìí òun náà ni ogun Àbúà nítorí pé àwọn ilé torí pé abúlé àbúwà náà wà nítòsí ilẹ̀ Wadan ibẹ̀ náà sì ni ìyá òjíṣẹ́ lásà sàlám papòdà sí àwọn onítọ̀kọ̀ yìí pé nǹkan tó mú òjíṣẹ́ lásà sàlám lọ fún gọ́sùwà yìí òun náà ni pé òjíṣẹ́ lásà sàlám ti bẹ̀rẹ̀ sí ní fura sí ìgbìyànjú àwọn Kùrẹ́ṣì túmọ̀ sí pé láti dẹ́kun tẹ̀m̀bẹ̀lẹ̀kun àwọn Kùrẹ́ṣì yìí òun ni wọ́n ṣe gbé ìgbésẹ̀ náà tí wọ́n sì ní láti yọ gbogbo àwọn èròkèrò eléyìí tí àwọn kùrẹ́ṣì tí wọ́n ti tàn káàkiri láàrin àwọn oníṣòwò onírìn àjò ní àwọn àárín àwọn lárúbáwá eléyìí tí ó ti ń ba ipò àwọn mùsùlùmí jẹ́ tí ó sì ń fi wọ́n sí ipò ẹlẹgẹ́ ní ṣókí ara tamza ni wọ́n gbé àsíá òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ní gọ́zúà yìí ní jùmọ́dé ọ̀la ọdún kejì hijira nígbà tí wọ́n gba ìròyìn láti ọ̀dọ̀ àwọn kùrẹ́ṣì mẹ́kà báyìí ni òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam tún jáde pẹ̀lú ikọ̀ àwọn sàbẹ̀ tí òǹkà wọn lọ bíi àádọ́jọ sí igba. báyìí wọ́n yan abu salama bin abdul asad tí í ṣe ọmọ ìyá wọn nínú ọyàn mímu wọ́n yàn wọ́n láti jẹ́ adelé ní ojú ogun yìí náà Hazrat Hamza ni wọ́n gbé àṣà òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam lẹ́yìn ìgbà tí wọ́n yí ipòrò díẹ̀ lẹ́yìn ìrẹ̀yìn tí wọ́n dé ibi ilẹ̀. Yambu ní etí òkun ní agbègbè àwọn òṣèrà bó tilẹ̀ jẹ́ pé wọn ò kojú àwọn Kùrẹ́ṣì pẹ̀lú bẹ́ẹ̀ wọ́n ṣe ìpẹ̀tùsí pẹ̀lú àwọn Banu Mudlij lórí gbèdéke kan náà tí wọ́n ṣe fún àwọn Banu Zamra ní ìṣáájú àwọn Banu Damra ní ìṣáájú wọ́n sì darí lẹ́yìn èyí. ní ojú ogun Badr ìjà ìdojúkọrẹ ní ìpèníjà ọlọ́kọ̀ọ̀kan tí ó wáyé ó jẹ́ nǹkan tí a ti mẹ́nuba ní ìṣáájú ní oríṣiríṣi àwọn ahadis Hazrat Mirza Bashir Ahmad wọ́n ní ìtọ́ka sí èlé yìí pé báyìí àwọn ọmọ ogun wọ́n ti dojúkọra wọn ṣùgbọ́n Ọlọ́run bá ti ṣe ní ètò tó jẹ́ pé àwọn ọmọ ogun kùrẹ́ṣì wọn ò rí òǹkà àwọn mùsùlùmí ó dàbí ìgbà tí wọ́n lọ ní ìlọ́po méjì ni eléyìí tí ó ń dóra ẹ̀rù jẹ̀jẹ̀ bò wọ́n lọ́kàn àti pé àwọn mùsùlùmí lójú àwọn mùsùlùmí òǹkà tí wọ́n ń kéré jọjọ eléyìí tí ó jẹ́ kí akíkanjú wọ ọkàn àwọn mùsùlùmí báyìí kí àwọn kùrẹ́ṣì tí wọ́n bá mọ bí òǹkà àwọn mùsùlùmí ṣe tó ìgbà òun òní wọ́n lè ṣe ni wọ́n ṣe lè fi ọkàn ṣe ìpẹ̀tù sí ọkàn àwọn tí wọ́n jẹ́ àwọn tí ọkàn wọn ti ń bàjẹ́ láti wá ṣe eléyìí ó ní wọ́n rán ìkan nínú àwọn olóyè Kùrẹ́ṣì Umar bin Wahab láti lọ pẹ̀lú àwọn ìṣin rẹ̀ kí ó lọ sáàárín àwọn ọmọ ogun kí ó lọ mọ̀ bóyá àwọn ọmọ ogun kankan fi ara pamọ́ sẹ́yìn ṣùgbọ́n nígbà tí ó dé ọ̀dọ̀ àwọn mùsùlùmí tí ó rí i pé àwọn ẹni yìí wọn ò tiẹ̀ bìkítà ń pa ikú wọ́n sì rí bí wọ́n ṣe dúró pẹ̀lú akíkanjú wọn báyìí ó darí sí ọ̀dọ̀ àwọn kùrẹ́ṣí ó sọ wípé mi ò rí àwọn ọmọ ogun kankan tí wọ́n fẹ́ ṣe àtìlẹ́yìn fún wọn ṣùgbọ́n ẹ̀yin èèyàn kùrẹ́ṣí ẹ̀yin ẹ̀kọ́ kùrẹ́ṣí ohun kan tí mo rí lọ́dọ̀ àwọn mùsùlùmí ó dà gẹ́gẹ́ bí ẹni pé àwọn tí ń jókòó sórí àwọn ìtẹ́ làkúnmí yìí wọ́n ń e ṣe àwọn ènìyàn wọ́n jẹ́ àwọn eku ni wọ́n jókòó sórí wọn àti pé mi ò rí nǹkan kan tó wà níbẹ̀ bí ò ṣe ìparun ni ó jókòó sórí àwọn làkúnmí Yatrib yìí nígbà tí àwọn Kùrẹ́ṣì gbọ́ èyí ẹ̀rù jẹ̀jẹ̀ tó bọ̀ wọ́n lọ́kàn tó de pé Sùrákà tí òun náà jẹ́ tó lọ síbẹ̀ tí ó fún wọn ní àmọ̀dájú ní ìṣáájú ẹ̀rù jẹjẹ ó bò débi pé ó bẹ̀rẹ̀ sí ní sásẹ́yìn báyìí òun ni àwọn èèyàn ṣe ìgbìyànjú láti dá dúró ó sọ wípé ẹ ò rí nǹkan tí mò ń rí ni ìgbà tí Hakim bin Hizam tí ó gbọ́rọ̀ Umar ẹ̀rù bà ó sì lọ sí ọ̀dọ̀ Utuba bin Rabia ó sọ wípé Utuba òun wá láti gba ẹ̀san Amru Adrami láti ọ̀dọ̀ Muhammad ṣé nítorí pé ó jẹ́ ìbátan ṣé kò wá ní tọ́sí ọ wípé kí o gba orúkọ rere látàrí pé o gba owó ẹ̀jẹ̀ tí ó sì san padà fún àwọn ẹbí rẹ̀ tí wàá sì jẹ́ ẹni rere ní iwájú àwọn ènìyàn Kùrẹ́ṣì tí wọ́n sì nígbàgbé orúkọ rẹ̀ mọ́ òtúbà náà tí ẹ̀rù ti bọ òun náà òun náà sọ pé kò rí ọ̀rọ̀ tí ó dára láti sọ mọ́ ó sọ pé bẹ́ẹ̀ ni mo gbà bẹ́ẹ̀ bó ti wò ó rí ìrẹ́ Hakeem ẹbí ẹmẹ̀wà ẹbí ìbátan wa náà ni àwọn mùsùlùmí yìí jẹ́ ǹjẹ́ wàá tọ́ka ọmọ ìyá máa yọ̀dà síra wọn àti bàbá tọmọ nítorí náà ìwọ fúnra rẹ lọ sí ọ̀dọ̀ Abul Hakam báyìí ìyẹn Abuja Al-Koty fún ní ìwòye yìí báyìí Utbah fúnra rẹ̀ náà bọ́ sórí ìràkúnmí ó sì bẹ̀rẹ̀ sí ní fi ìwòye sọ́mi àwọn ènìyàn yìí pé àwọn ò ní láti bá àwọn ẹbí àwọn ìjà nǹkan tó yẹ kí àwọn ṣe ni káwọn darí báyìí káwọn fi Muhammad sílẹ̀ àti àwọn èyí tí ó ń bá létò kí wọ́n yanjú àwọn ọ̀rọ̀ yìí láàrin ara wọn pẹ̀lú àwọn lárúbáwá a ò rí nǹkan tí yóò ṣẹlẹ̀ ẹ sì ń bá rí i pé kò rọrùn láti bá àwọn mùsùlùmí jà kódà bẹ́ẹ̀ bá pè mí ní ojo mi ò kì í ṣe ojo ṣùgbọ́n àwọn tí wọ́n ṣetán láti ra ikú fúnra wọn òun ni mo rí níwájú mi yìí òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam wọ́n rí utba láti ọ̀nà tí ó jìn rírí wọ́n sọ fún wọn wípé tó bá jẹ́ wípé iyì ń bẹ láàrin àwọn ẹni yìí ń bẹ nínú àwọn Kùráíṣì lásìkò yìí ẹni tí ó wà lórí ràkúnmí ni bí àwọn ẹni yìí bí wọ́n bá gba ọ̀rọ̀ rẹ̀ yóò sọ fún wọn yóò sunwọ̀n fún wọn ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ tí Hakeem bin Izam tó dé iwájú Abujal tí ó sì yànnàna àwọn ọ̀rọ̀ ń fún un ṣùgbọ́n báwo ni ọ̀rọ̀ ń ṣe fẹ́ ṣàǹfààní fún ẹni tí ó jẹ́ Farao nínú àlìhùmà tirẹ̀ kété tó gbọ́ ìlú wípé ó dáa bẹ́ẹ̀ ǹjẹ́ àwọn ìbátan Utbah ti bẹ̀rẹ̀ sí ní hàn sí báyìí níwájú rẹ̀ lórí èyí báyìí ló ṣe pé amir adrami ti ṣe ọbàkan amro adrami pé ṣé o gbọ́ nǹkan tí àwọn èèyàn rẹ̀ ń sọ bí ìyẹn Utbah nígbà tí a ti ní àǹfààní láti gbẹ̀san ọ̀bàkan rẹ̀ báyìí báyìí ó ní ojú amlu ojú amir pọ́n fún ẹ̀jẹ̀ tí ó sì ṣe gẹ́gẹ́ bí wọ́n ti ṣe nínú àṣà lárúbáwá ó fa aṣọ ìrẹ̀yà ó bọ́ sí òhò ó sì bẹ̀rẹ̀ sí ní ké pé ó mà ṣe o amur báyìí wọn ò ní gba ẹ̀san ọbàkan mi ó mà ṣe o amur wọn ò ní gba ẹ̀san ọbàkan mi eléyìí ni ó mú kí iná ẹ̀san gbígbà kí ó wọ ọkàn àwọn Kùrẹ́ṣì wọ́n bẹ̀rẹ̀ sí ní jáde kíkẹ́kíkẹ́ láti jà ní ṣókí ìbẹnu àtẹ́lù àbújáde ó lapa lára khutbah náà tí ó ní ìkanra nínú débi pé ó mú ọbàkanrẹ̀ sheba àti ọmọ rẹ̀ walid láti bọ́ sí ìta níwájú ogun nínú àṣà àwọn ládùbáwá ó pèpè fún ìpèníjà ọlọ́kan ìjọ̀kan báyìí ni àwọn ansar bọ́ síta láti jẹ ní àsìkò ọ̀hún ṣùgbọ́n òjíṣẹ́ nasa salam dá wọn dúró ó sọ ọ̀hún wá wípé hamza dìde ali dìde obada dìde àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí jẹ́ àwọn ìbátan tí wọ́n súnmọ́ òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam lọ́pọ̀ wọ́n sì fẹ́ kó jẹ́ wípé ibi tí ó léwu jù àwọn tí wọ́n jẹ́ ìbátan ọ̀wọ́n ni wọn yóò wà níbẹ̀ ní apá kejì utba náà wọ́n rí àwọn ansar wọ́n sọ pé báwo la ṣe mọ àwọn ẹni yìí jẹ́ kí àwọn tí ń ṣẹgbẹ́ wa ó bọ́ síta báyìí ni Hamza Ali àti Ubaida náà ṣe bọ́ síta ní ìbámu pẹ̀lú àṣà àwọn lárúbáwá eléyìí wọ́n kọ́ ní láti fi ara wọn hàn báyìí ó ní Ubaida bin Mutalib ó dojúkọ Walid Hamza dojúkọ Utba àti Ali sì dojúkọ Sheba Hamza àti Ali lórí àkọlùkẹsí méjì ó ní wọ́n ti fi ni wọ́n ti fẹ̀yìn uh, olódì wọn lulẹ̀ ṣùgbọ́n láàrin Ubaida àti Walid ìjà pẹ̀ta débi pé àwọn méjèèjì wó sílẹ̀ tí Hamza àti Ali wọ́n sì tètè bọ́ sí ọ̀dọ̀ Walid tí wọ́n ṣe ikú pa báyìí wọ́n gbé Ubaida lọ sínú àgọ́ wọn ṣùgbọ́n Ubaida òun ò rí bí dóòlà wọn ò rí ìdóòlà látara àkọlù yìí tó sì jẹ́ pé bí wọ́n ti ń darí láti ogun Badr ni wọ́n papòdà ní ojú ogun badr hazrat hamza tó ń ṣe ikú pa tuhaima bin adi tí í ṣe adarí àwọn kùrẹ́ṣí ẹgbàá kan wà nípa ìṣẹ̀lẹ̀ ogun badr yìí náà lórí hazrat hamza bí wọ́n ṣe ṣe bí wọ́n ṣe lu bí wọ́n ṣe ṣe ikú pa ràkúnmí hazrat ali ní ipò yìí pé wọ́n ti mu ọtí eléyìí wá ní ìṣẹ̀lẹ̀ ṣáájú kó tó di pé ọtí di èèwọ̀ ẹ̀làrẹ̀ wà nínú Bukhari báyìí pé Hazrat Ali bin Hussein oríṣiríṣi ìgbà ni ó bá wá. wọ́n ní ẹgbẹ́ láti ọ̀dọ̀ bàbá wọn Hazrat Hussein bin Ali radiyallahu anhuma wípé Hazrat Ali bin Abi Talib radiyallahu ta'ala anhu sọ wípé nígbàtí a wà pẹ̀lú òjíṣẹ́ lásán salam ní ojú ogun Badr báyìí mo rí ẹ̀bùn Rakumi kékeré kan tí òjíṣẹ́ lásán sàlám sì fún mi ní òmíràn lọ́jọ́ kan mo de àwọn ràkúnmí méjèèjì yìí sí ẹnu ọ̀nà ànsọ́rí kan yìí pé mo ń bọ̀ wá di koríko askar lé wọn lórí askar yìí ó jẹ́ koríko kan tí àwọn alágbẹ̀dẹ wúrà tí wọ́n máa lò ó sì jẹ́ èyí tó ní òórùn tùràrí báyìí mo wí pé màá ta àwọn askar yìí alágbẹ̀dẹ bànúkọ̀ẹ̀nù kọ̀ọ̀kan náà wà pẹ̀lú mi lọ́jọ́ yìí tí mo ti wòye pé tí n bá ti tà wọ́n tán màá fi owó rẹ̀ ṣe wàlímọ̀ tí n bá ṣe yìgì pẹ̀lú Hazrat Fatima tán Hamza bin Abdulmutalib wọ́n wà ní ibi tí wọ́n ti mu ọtí lọ́jọ́ yìí tí láàrin àwọn ànsọ́rí nílé àwọn ànsọ́rí kan nígbà náà ó ní ẹni tí ó ń kéwì fún wọn sọ yìí pé rẹ̀ Hamza dìde bọ́ọ̀bì agodóńgbò bẹ́ẹ̀ kùtù ìwúrí ni Hazrat Hamza fi fàdàyọ tí wọ́n dìde tí wọ́n sì la ibi ike àwọn ràkúnmí méjèèjì wọ́n tún la ikùn wọn tí wọ́n sì yọ ẹ̀dọ̀ wọn pẹ̀lú Ibn Jurayj ń sọ wípé mo béèrè lọ́dọ̀ Ibn Shahab wípé ṣé wọ́n gé ike àwọn méjèèjì bí wọ́n dà yín pé bẹ́ẹ̀ ni wọ́n gé wọ́n sì mú lọ Ibn Shahab sọ wípé Hazrat Ali radiyallahu ta'ala anhu sọ wípé ìgbà tí mo rí èyí ó dùn mí lọ́pọ̀lọpọ̀ báyìí mo lọ sọ́dọ̀ òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ní àgbà náà Zaid bin Harisa ni ó wà pẹ̀lú wọn mo sọ fún mo sọ ìṣẹ̀lẹ̀ yìí fún òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam tí wọ́n sì wá síbẹ̀ Zaid radiyallahu anhu náà tó wà pẹ̀lú wọn lásìkò náà èmi náà wà pẹ̀lú wọn nígbà tí òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa tí ó dé ọ̀dọ̀ Hamza radiyallahu anhu tí wọ́n sì fi ìbínú wọn hàn sí èyí Hamza wọ́n gbójú òkè Hamza gbójú òkè nípò ọtí mímu ọ̀hún nípò tí wọ́n ti yó ó bẹ̀rẹ̀ sí ní sọ wípé ó bẹ̀rẹ̀ sí ń sọ fún òjíṣẹ́ náà sàṣàlà pé gbogbo ẹ̀yin bàbá mi yìí òjíṣẹ́ náà sàlám darí kúrò níbẹ̀ wọ́n sọ ilé ìṣẹ̀lẹ̀ yìí wáyé ṣáájú kí wọ́n tó fi èèwọ̀ sí ọtí mímu òjíṣẹ́ náà sàlám sọ pé ó dára kí wọ́n má bá wọn sọ̀rọ̀ nípò báyìí lẹ́yìn nígbà tí lẹ́yìn ọ̀rẹ́yìn nígbà tí ọtí di èèwọ̀ wọn ò tiẹ̀ súnmọ́ bí tí wò mọ́mọ́ eléyìí sì ni ìpele àwọn sàbẹ́ wọ́n fọ́ gbogbo àwọn ìkòkò ọtí wọn ò máa sọ wípé a máa filẹ̀ díẹ̀díẹ̀ gẹ́gẹ́ bí àwọn ènìyàn tí wọ́n ti kúndùn ìmúkùmù ní àsìkò yìí ṣe máa ń ṣe nǹkan tí ó sì jẹ́ èèwọ̀ nínú Islam tẹ́ bá sọ fún wọn wọ́n máa sọ wípé a máa filẹ̀ fúngbà díẹ̀díẹ̀ ẹ fún wa ní òdiwọ̀n àsìkò díẹ̀ ní ṣókí eléyìí jẹ́ ìṣẹ̀lẹ̀ ọ̀hún tí ó wáyé ní àsìkò ìṣáájú ṣùgbọ́n lẹ́yìn èyí a mọ bí ìpele ìfarajì wọn tẹ̀síwájú láti máa gbòòrò sí i láti máa gbòkè sí i a sì mọ bí ọ̀rọ̀ yìí yóò ti jẹ́ ohun tí ó ba Ratamsa fúnra wọn nú jẹ́ lẹ́yìn ogun Badr nígbà tí wọ́n ní láti dojú kọ àwọn bànákọ̀ ìnúkọ̀ Ratamsa radiyallahu ta'ala náà wọ́n wà ní iwájú gbọ̀ngbọ̀n ní ibi ìgbésẹ̀ yìí lára bẹ́ẹ̀ Ratamsa radiyallahu ta'ala anhu náà ni wọ́n gbé àsíá òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam ó sì jẹ́ àsíá funfun. ẹ̀la rẹ̀ wà gẹ́gẹ́ bí Hazrat Mirza Bashir Ahmad Saheb ṣe kọ́ báyìí pé nígbà tí òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam tí wọ́n ṣe ìrìn àjò láti Mecca lọ sí Medina àwọn ìran Yahudi mẹ́ta ni wọ́n wà níbẹ̀ tí ó ń jẹ́ Banu Kainuka Banu Nadir àti Banu Quraiza kété tí òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam dé Medina ó ní wọ́n ṣe májẹ̀mú ìpẹ̀tù sí àti ààbò láàrin wọn tí wọ́n sì fi ìpìlẹ̀ àlàáfíà lọ́lẹ̀ báyìí òní wọ́n ti ní ìpanupọ̀ yìí pé gbogbo wọn wọn yóò máa gbé ní ìrọwọ́rọsẹ̀ pẹ̀lú àlàáfíà àti ìṣọ̀kan bí ẹnikẹ́ni bá ṣe àkọlù bí ọ̀tá kan bá ṣe àkọlù fún mẹ́ẹ̀dínà gbogbo wọn ni wọn yóò pa ọ́ pọ̀ láti dáàbò bò ó nípìlẹ̀ṣẹ̀ wọ́n tẹ̀síwájú láti máa ṣe eléyìí tí wọn sì fi eh, ṣe ìfáǹfà kankan hàn pẹ̀lú àwọn mùsùlùmí ṣùgbọ́n nígbà tí wọ́n rí pé àwọn mùsùlùmí bẹ̀rẹ̀ sí ní gbòkè ní mẹ́ẹ̀dínà báyìí ni wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní yí ìwà wọn padà tí wọ́n sì ń wá gbogbo ọ̀nà láti dín agbára àwọn mùsùlùmí tí ó ń gbòkè kúrò lórí èyí nǹkan tí ó dì ní pé wọ́n bẹ̀rẹ̀ sí ní lo gbogbo ọ̀nà ète tí ó tọ́ àti èyí gbìyànjú kódà wọn ò fojúre náà yí pé kí àwọn dá ogun lẹ̀ láàrin àwọn mùsùlùmí bẹ́ẹ̀ ni ó fi wà nínú ìgbà yí pé ìṣẹ̀lẹ̀ kan wáyé tí ó jẹ́ pé àwọn ìran Aws àti Khazraj wọ́n kóra jọ wọ́n sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ àti ìṣọ̀kan báyìí ni àwọn onísọ̀mọ̀ mi oníwàhálà yehudi kan wọ́n bọ́ síbẹ̀ tí wọ́n sì rán létí àwọn ogun boaz eléyìí jẹ́ ogun tó burú jẹ́ tí ó wáyé láàrin àwọn ìran méjèèjì ṣáájú kí wọ́n tó ṣe kí àwọn mùsùlùmí tó ṣe ìrìn àjò lọ medina tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nínú aus àti khazraj tí wọ́n sì papòdà tí ẹ̀mí wọn bọ́ sí i báyìí bí wọ́n ṣe gbọ́ ọ̀rọ̀ ogun yìí báyìí ni wọ́n bẹ̀rẹ̀ sí níná ti ọjọ́ ìṣáájú tí ó sì di pé ohun gbogbo ni ó bẹ̀rẹ̀ sí ní lérò lójú oníkálukú wọn ó débi pé wọ́n bẹ̀rẹ̀ sí ní lo ọ̀rọ̀ tí ò tọ́ nípa ara wọn tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní tí ìjà sì bẹ̀rẹ̀ ti ṣe tán láti pẹ́ta láàrin wọn tí ó ti di pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fa ohun ìjà yọ ojúrere ọlọ́run bá ló ṣe pé ìròyìn tètè dọ́dọ̀ òjíṣẹ́ lásàrà sẹlẹ̀m tí ó sì débọ̀ ní àsìkò láti lọ dẹ́kun àwọn ẹni ọ̀hún pẹ̀lú ikọ̀ àwọn mọ̀jìrì nìkan báyìí wọ́n bá wọn wí ṣé tó ń ti bí mo ṣe wà láàrin yín òun náà ni ẹ tún wá fẹ́ darí sí wa àìmọ̀kan ìṣáájú yìí àbí ẹ ò mọ rírì Islam tí ọlọ́run bá fún yín tí ó ṣe yín ní ọmọ ìyá ni eléyìí jẹ́ nǹkan tí ó mú tí ó ba ọkàn àwọn ansari jẹ́ tí omi jésì bẹ̀rẹ̀ sí ní dà lójú wọn fún èyí tí wọ́n sì tó darí wọ́n bẹ̀rẹ̀ sí ní dìmọ́ra wọn lẹ́ẹ̀kan sí lẹ́yìn ogun badr tí ọlọ́run bá ti fún àwọn mùsùlùmí ní ògo tòun ti bí wọn ṣe kéré jọjọ ọlọ́run bá mú wọn borí àwọn ọmọ ogun ńlá kùrẹ́ṣí tí ó sì fi èdè àwọn adarí àwọn kùrẹ́ṣí rẹlẹ̀ báyìí owú jíjẹ bọ́ sí ọkàn iná irú jíjẹ bọ́ sí ọkàn àwọn yahudi tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo ọ̀nà láti gbé àwọn ọ̀rọ̀ tí ò tọ́ jáde kí ni bẹnu pẹ́ borí àwọn ọmọ ogun kùrẹ́ṣí ìbáṣe pé àwa la dojúkọ muhammad sallallahu alayhi wa sallam ni a jẹ́ kó mọ bí nǹkan ti ń jẹ́ pé yẹn jagun débi pé kódà wọ́n sọ ọ̀rọ̀ yìí níwájú òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam tààràtà ní agbo kan báyìí lẹ́wà ẹgbà wa ṣe wáyé pé ní ẹ̀yìn ogun badr tí òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam darí sí medina ní ọjọ́ kan wọ́n kó àwọn yahudi jọ wọ́n fún wọn ní ẹ̀jú wọ́n sì fún wọn ní ìpolongo yìí pé kí wọ́n gba islam tó ń ti bá ní sọ̀rọ̀ pẹ̀lẹ́kùtù yìí àwọn adarí yahudi wọ́n bẹ̀rẹ̀ sí ní fèsì pé ìrẹ Muhammad ó jẹ́ pé ó ti doní gàdù nítorí pé ẹ̀pà àwọn Kùrẹ́ṣì péréte àwọn èèyàn mọ wọn ò nírìírí wọn ò sì mógún jà ìbáṣe pàwọ́lẹ̀ bájà ni ẹ mọ nǹkan tí ń jẹ́ kí èèyàn jẹ́ akọni lóòótọ́ àwọn Yahudi ò fi mọ lórí èyí bí ó ṣe pé ó fojú hàn pé wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo ète láti ṣe ikú pa òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam báyìí ló ṣe wà nínú ẹ̀gbà wá eléyìí tí ó jẹ́ nígbà tí sàbẹ̀ olódodo kan tí ṣetọ́lá bin bara tí ó ń papòdà nígbà òun ó sọ yìí pé nígbà tí mo bá papòdà ẹ má ṣe sọ fún òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa ní alẹ́ kó mọ̀ báyìí ló tún di pé àwọn Yahudi bẹ̀rẹ̀ sí ní fi òdi wọn hàn yékéyéké nítorí wípé lẹ́yìn ogun Badr òun ni ó ti di wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní dá wàhálà lẹ̀ síwájú sí i tí ó ṣe wà tó jẹ́ pé àwọn bànúkọ̀nùkọ̀ ni wọ́n ní àwọn tí wọ́n lágbára jù nínú wọn báyìí ló dé pé àkọsílẹ̀ wáyé pé àwọn ọkọ̀ jàǹbá májẹ̀mú tó ń bẹ láàrin àwọn àti àwọn àti òjíṣẹ́ ńlá sàlálà sàlám wọ́n sì bẹ̀rẹ̀ sí ní dá wọ́n sì bẹ̀rẹ̀ sí ní dáná sùnmọ̀mí ní ìlú tí wọ́n sì já bá gbogbo májẹ̀mú tí ń bẹ láàrin wọn ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ náà lábẹ́ ìtọ́sọ́nà òjíṣẹ́ ńlá sàlálà àlẹ́wọ̀ sàlám àwọn mùsùlùmí ṣe sùúrù wọ́n sì farada gbogbo wọn ò sì jẹ́ kí gbogbo ẹ̀ wọn ò jẹ́ kí ìgbìyànjú wọn kó gbèrú báyìí ló ṣe wà nínú àdéhùn wípé lẹ́yìn májẹ̀mú tí ó ti wà pẹ̀lú àwọn Yahudi òjíṣẹ́ nasara salam tẹ̀síwájú láti máa bójútó àwọn Yahudi ní pàtó débi wípé kódà àríyànjiyàn wáyé láàrin mùsùlùmí kan àti Yahudi kan Yahudi yìí ń fọrẹ́rẹ́ pé ànábì Musa ju gbogbo òjíṣẹ́ lọ eléyìí bí sàbẹ̀ nínú tí ó sì lè kúkú mọ́ Yahudi ọ̀hún tí ó wá jẹ́ ó wá ń polongo pé òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀làm lékè gbogbo òjíṣẹ́ nígbà tí òró ìdọ́dọ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀làm wọ́n bínú wọ́n sì dá sàbí ọ̀hún lẹ́kun wọ́n sọ pé ojúṣe tiẹ̀ kọ́ ni pé kí o mọ̀ yẹn dandan pé òjíṣẹ́ kan ju òjíṣẹ́ mìíràn lọ láàrin àwọn òjíṣẹ́ ọlọ́run lẹ́yìn èyí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa àjùlọ ànábì Musa débi pé ọkàn Yahudi balẹ̀ ṣùgbọ́n tóun ti bẹ́ẹ̀ náà tó ń ti gbogbo ìwà ìfẹ́ òjíṣẹ́ lásàásàlám yìí náà ìwà ìbàjẹ́ àwọn yahudi tẹ̀síwájú láti máa gbòkè ni báyìí náà ló fi jẹ́ pé fúnra wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní dá iná ogun tí wọn ò sì lè jẹ́ kí iná yìí kí ó jó nínú wọn báyìí ìṣẹ̀lẹ̀ kan wáyé pé obìnrin mùsùlùmí kan lọ sí ibùsọ̀ yahudi kan láti lọ ra àwọn ohun ọjà kan àwọn oníbàjẹ́ yahudi kan tí wà níbẹ̀ báyìí ẹni ni ibùsọ̀gán náà òun náà wùwà kíwà tirẹ̀ yìí pé ó de ibi aṣọ arábìnrin yìí mọ́ ó de ibi aṣọ arábìnrin yìí mọ́lẹ̀ débi pé pẹ̀lú àwọn ẹ̀gún kan àbí nǹkan tí ó jẹ bẹ́ẹ̀ nígbà tí ó di pé obìnrin yìí dìde láti máa lọ látàrí ìwàkíwà wọn báyìí ni ara rẹ̀ ṣí sílẹ̀ eléyìí tó mú kí yehudi yìí àti àwọn èèyàn rẹ̀ ẹni tó ní ibùsọ̀ wọn àtàwọn èèyàn rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn kẹ̀kẹ́ lásìkò ọ̀hún báyìí ó ní obìnrin yìí ké fún àránṣe tí mùsùlùmí kan tí ó wà nítòsí ibẹ̀ ó bọ́ síbẹ̀ ó bọ́ síbẹ̀ ó sì ṣe àkọlù fẹ́ni tó ní ibùsùn ọ̀hún tí ó ṣe ikú pa lára eléyìí ó di pé àwọn náà fa ẹ̀dà yọ wọ́n sì ṣe ikú pa ẹni tí ó jẹ́ mùsùlùmí ọ̀hún nígbà tí ìròyìn tó dọ́dọ̀ àwọn mùsùlùmí lórí ìbàjẹ́ tí ó wọlé báyìí ìtara orílẹ̀ kàn wọ́n àti pé àwọn tí ń jẹ́ Yahudi náà ti ń wá gbogbo ọ̀nà láti ìfa láti sọ ilé ìdíjà náà àwọn náà ti bọ́ síbẹ̀ láti jà nígbà tí lóòdọ́dọ̀ òjíṣẹ́ lásán salam wọ́n kọ́ àwọn adarí àwọn bànákọ̀ ìnákọ̀ jọ wọ́n yìí jẹ́ kó yọ yín pé ìwọ eléyìí ò tọ́ ẹ̀yin lẹ ní láti dẹ́kun àwọn ìwà ìbàjẹ́ yìí kí ẹ sì páyọ̀ ọlọ́run ṣùgbọ́n dípò kí wọ́n fi kí wọ́n fi hàn yí pé nǹkan tí àwọn ṣe yìí ò tọ́ kí wọ́n sì tọrọ àforíjìn níṣe ni wọ́n dáhùn tààràtà yìí pé wọ́n sì sọ̀rọ̀ gẹ́gẹ́ bí wọ́n ti máa ń sọ ní ìṣáájú wípé má ṣe jẹ́ kí gàrú owó ọlọ́kàn nítorí ìborí Badr torí gbà tí o bá ní láti bá a jà wá mọ̀ nǹkan tí ń jẹ́ àkọgun lójú ogun kò sí ohun kan mìíràn láti ṣe mọ́ báyìí ni òjíṣẹ́ lọ́sọ̀rọ̀ sọ́lá ń ṣe kó àwọn ènìyàn lọ síbi odi bẹ̀nùkẹ̀nùkọ̀ èyí ni àǹfààní ìgbẹ̀yìn láti fìtújú hàn lórí ìwà ìbàjẹ́ wọn ṣùgbọ́n àwọn fúlàwọn náà ti ṣetán ogun ní ṣókí wọ́n kéde ogun tí ó sì di pé wọ́n ní àwọn mùsùlùmí àtàwọn àwọn yahudi wọ́n ní láti dojúkọ ogun ní àsìkò ọ̀hún ìlànà ogun ni pé àwọn kan wọn yóò dira wọn sí inú odi tí wọn yóò àwọn kejì wọn yóò sì máa ṣe ìṣèdè fún wọn báyìí wọn yóò máa ṣe àkọlù fúnra wọn ní kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ títí tí yóò fi di pé yálà kó jẹ́ pé àwọn tí wọ́n bá tí wọ́n bá ṣe ìṣèdè yóò sú wọn wípé àwọn ò lè gba odi yìí mọ́ kí wọ́n sì kúrò níbẹ̀ àbí kó jẹ́ pé àwọn tí wọ́n wà nínú odi ni wọ́n wò yí pé àwọn ti borí tàbí kó jẹ́ pé àwọn tí wọ́n wà nínú odi wọn ò ní ní agbára láti láti gbàmọ́ra mọ́ tí wọn yóò sì ṣí odi tí wọn yóò jura wọn sílẹ̀ fún àwọn tí wọ́n ń ṣe ìṣèdè ìlànà tí àwọn bàìnákọ̀ ìnákọ̀ lò ní àsìkò yìí náà nìyí wọ́n ti odi wọn pa òjíṣẹ́ lásán ṣàdám ìṣèdè fún wọn fún odidi ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún òun ni wọ́n ṣe ṣe ìṣèdè fún wọn lẹ́yìn ọ̀lẹ́yìn nígbà tí gbogbo gàrú àwọn bẹ̀nùkànnùkàn tí ó pin báyìí wọ́n gbà lórí gbèdéke yìí pé ohun ìní wọn yóò jẹ́ ti àwọn mùsùlùmí ṣùgbọ́n àwọn mùsùlùmí ò ní lẹ́tọ̀ọ́ lórí ẹ̀mí wọn àti àwọn ẹbí wọn òjíṣẹ́ lásán ọ̀sán la ń gba gbèdéke wọn yìí bó tilẹ̀ jẹ́ pé ní ìbámu pẹ̀lú òfin òfin ànábì musa gbogbo àwọn ènìyàn ní ẹ̀tọ́ sí ikú kí wọ́n sì ní láti lo òfin ànábì musa lé wọn lórí ṣùgbọ́n nígbà tó jẹ́ pé èyí ni ọ̀ràn wọn ìkíní àti pé ipò àdámọ̀ àánú ti òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam ó jẹ́ léyìí tí wọ́n fẹ́ bọ́ síbi ìpẹ̀kun ìfìyàjẹni ṣùgbọ́n ní apá kejì òun náà ni pé àwọn onítẹ̀m̀bẹ̀lẹ̀kun onísùmọ̀mí wọ́n wà nílẹ̀ Mẹ̀dínà tẹ́lẹ̀ ní tí ó sì jẹ́ wípé tí wọ́n bá dá wọn dúró yóò dàbí ìgbà tí yẹn ń tọ́jú ejò lábẹ́ koríko ni àti wípé àwọn alágàbàgebè ìran Aus àti Khosraj náà sì tún wà ní Mẹ̀dínà tó sì jẹ́ wípé àwọn olódì ìta náà ní gbogbo ilẹ̀ lárúbáwá òun ni wọ́n ti fi ara ní àwọn mùsùlùmí lọ́pọ̀lọpọ̀ torí náà ohun ìpinnu tí òjíṣẹ́ lásán sàlám tí wọ́n lè ṣe lásìkò ọ̀hún òun náà ní kí àwọn gbẹ̀nukànnukàn kí wọ́n fi Mẹ̀dínà sílẹ̀ eléyìí tí a bá wo irú ọ̀nà tí wọ́n dá ní sànmọ́ ní ọ̀hún eléyìí jẹ́ ìjìyà tí ó kéré jùlọ àti pé eléyìí náà wọ́n tún gbé ìpinnu yìí lórí ìdáàbòbò Medina ni àfẹ̀jẹ́bẹ̀ ni ní àwọn tí wọ́n jẹ́ lárúbáwá nígbà náà kò jẹ́ ìṣòro fún wọn láti ṣe ìrìn àjò láti ibìkan sí ibòmíràn láti kó láti ibìkan sí ibòmíràn pàápàá jùlọ nígbà tó jẹ́ pé àwọn fúnra wọn wọn ò ní ohun ìní kankan ohun ogun kankan nílẹ̀ àti pé àwọn bànúkànúkọ̀ wọn ò tiẹ̀ ní kankan ní ìkápá gbogbo gbogbo ìran ni wọ́n fún ní ìyọ̀ǹda láti kúrò láti ilẹ̀ kan lọ sí ibòmíràn. níbi tí wọn yóò ti rí ìfọ̀kànbalẹ̀ àti àlàáfíà lára bẹ́ẹ̀ àwọn bànúkànúkọ̀ wọ́n fi Medina sílẹ̀ pẹ̀lú àlàáfíà wọ́n sì lọ sí ọwọ́lẹ̀ Syria òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam yan ìkan nínú àwọn sàbẹ̀ wọn Ubada bin Sabit láti bójútó gbogbo ohun ìní wọn ẹni yìí jẹ́ ìkan nínú àwọn eh, ẹ̀mẹ̀wà wọn ní ìṣáájú báyìí Obada bin Sabit wọ́n sì wọ́n dé àwọn ibùsọ̀ díẹ̀ lẹ́yìn náà ìgbà tí wọ́n ti rí pé wọ́n ti débi ààbò wà wọ́n darí ní tiwọn àwọn èròjà ogun àti àwọn èròjà gbẹdẹ nìkan ni àwọn ohun èrè tí wọ́n rí ní ojú ogun yìí ìyẹn táwọn mùsùlùmí rí lójú ogun yìí nípa àwọn bànúkà nǹkan ẹgbàá wà wípé nígbà tí wọ́n ṣí nígbà tí wọ́n ṣe ẹnu ọ̀nà tí wọ́n sì fara wọn jù síwájú òjíṣẹ́ ńlá sàlá sàlám wọ́n wò wípé látàrí ìtẹ̀m̀bẹ̀lẹ̀kun àti sùnmọ̀mí wọn ẹ̀hún ìpinnu wọn ni pé kí wọ́n ṣe ikú pa gbogbo àwọn oníbàjẹ́ nínú wọn ṣùgbọ́n látàrí abdullah bin ubay bin salul tó jẹ́ adarí àwọn alágàbàgebè òun ni wọ́n ṣe yí ìwòye wọn padà ṣùgbọ́n eléyìí kò í ṣe nǹkan tí ó tọ́ ẹgbàá wáyé kì í ṣe nǹkan tí ó fẹsẹ̀ múlẹ̀ bí tí wò ó mọ nítorí pé bí ẹ bá wo àwọn gbèdéke àwọn ẹgbàá yòókù yìí pé lórí gbèdéke yìí pé wọn yóò dóòlà ẹ̀mí wọn àti àwọn ẹbí wọn ni wọ́n ṣe sí ẹnu ọ̀nà odi wọn kò wá ní ṣeéṣe kí ó jẹ́ pé lẹ́yìn ìgbà tí òjíṣẹ́ lásàá sálàm tí wọ́n ti gba gbèdéke wọn yìí wọn yóò tún wá ṣe ìpinnu láti ṣe ikú pa wọn nítorí náà ọ̀rọ̀ tí yóò tọ́ pátápátá ni ọ̀rọ̀ ọ̀hún jẹ́ bó ti wò ó rí wípé àwọn bànúkẹ̀nùkọ̀ fúnra wọn fi gbèdéke lélẹ̀ yìí pé kí wọ́n dóòlà ẹ̀mí àwọn ó fojú hàn yìí pé àwọn fúnra wọn mọ̀ yìí pé ìjìyà ikú ni ó tọ́ sí àwọn ṣùgbọ́n nítorí pé wọ́n tọrọ àánú òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam àti pé lẹ́yìn ìgbà tí wọ́n gba májẹ̀mú yìí ó nìkan ni tí wọ́n gba májẹ̀mú ìforíjìn yìí wípé wọn ò ní ṣe ikú pa wọ́n ó nìkan ni wọ́n ṣe sí odi wọn tó sì jẹ́ pé òjíṣẹ́ lásán sàlám tí wọ́n jẹ́ ẹni àánú wọ́n ti ṣe àforíjì fún wọn ṣùgbọ́n ọlọ́run bá kú mọ̀ yìí pé àwọn ẹni ìbàjẹ́ yìí wọn ò tọ́ láti gbé lórílẹ̀ ayé mọ́gàn pẹ̀lú báyìí ló ṣe wà nínú ẹgbàá yìí pé ibi tí wọ́n ṣe ìrìn àjò lọ láàrin ọdún kan ọdún kan ò tí ì pé tí wọ́n débẹ̀ tó jẹ́ pé àjàkálẹ̀ àrùn kankan lù wọ́n tó fi di pé gbogbo ará ìlú wọn gbogbo ìran wọn ò ní wọ́n rí ìparun látara bẹ́ẹ̀ ogun bànúkọ̀rúnkọ̀ yìí ó wáyé ní oṣù dìlhíjà ní ọdún kejì hijira ní ṣókí adratamsa ni wọ́n gbé ẹ̀sìá ní ojú ogun yìí ìṣekúpa adratamsa bí adratamsa ṣe jẹ́rìí kú ní ojú ogun uhud àti mẹ́nubà ní ìṣáájú ọlọ́run bá ti fún òjíṣẹ́ nasarasalam ní ìró nípa eléyìí ní inú ìmísí ní ìṣáájú lára bẹ́ẹ̀ adrat anas bin malik radiyallahu ta'ala anhu ní ẹgbàá wípé òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam ní àlá kan wípé àwọn ríra wọn tí àwọn ń tọpa màálù kan. àti pé àwọn tún rí i pé ìdá wọn ó pín sí ó gé sí méjì báyìí bí mo ṣe tú ni wípé màá ṣe ikú àwọn akọgun wọn ìyẹn màálù máa ṣe kópa kọgọ wọn ẹni tí mo sì tún nípa ti ìdà tí ó kàn ní pé ẹnìkan nínú ẹbí mi ni lára bẹ́ẹ̀ Hazrat Hamza jẹ́rìí ikú tí òjíṣẹ́ lásán àṣàlám sì ṣe kópa Talha tí í ṣe adarí àwọn abọ̀rìṣà bí wọ́n ṣe dá ọgbẹ́ sára Hazrat Hamza wọ́n gé imú wọn wọ́n gé etí wọn wọ́n sì la ẹkùn wọn nígbà tí òjíṣẹ́ lásán àṣàlám tí wọ́n rí ipò yìí ó dùn òjíṣẹ́ lásán àṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ wọ́n sọ pé bí ọlọ́run bá bá fún mi ní ìborí àwọn Kùrẹ́ṣì màá ṣe màá dá ọgbẹ́ sára ọgbọ̀n nínú àwọn ọkùnrin wọn nínú ẹgbẹ́ mìíràn wà wípé òjíṣẹ́ náà sàṣàlà ṣe májẹ̀mú wípé àwọn yóò ṣe ọgbẹ́ fún àwọn àádọ́rin nínú wọn ni báyìí ni ìmísí yìí ṣe wáyé pé wọ́n ní àkọ́bẹ́tún fàákìbóbi mísìlímọ́ ọ̀kẹ́bẹ́tún bìí wọ̀là ń sọ̀bẹ́tún làhùwà khairu lis sabirin. bí ó bá jẹ́ pé ẹ gba ẹ̀san ẹ gbẹ̀san lódiwọ̀n ohun ìwà ìbàjẹ́ tí wọ́n hù sí yín tí ẹ bá ṣe sùúrù nǹkan tí ó dára jùlọ nìyí fún àwọn tí ó ń jẹ́ onísùúrù. lórí èyí òjíṣẹ́ lásìlọ́ sẹlẹ̀m sọ pé ní báyìí máa ṣe sùúrù tí wọ́n sì ṣe ìtanràn fún ìbúra tí wọ́n ní. adat ibn abbas ní ẹgbà wípé òjíṣẹ́ lásìlọ́ sẹlẹ̀m sọ pé ní alẹ́ àná nígbà tí mo wọ àlùjànnà ìyẹn ìran tí wọ́n rí mo rí Jafar tí ó ń fò pẹ̀lú àwọn màláìka tí Hamza sì jókòó sórí ìtẹ́ adat Anas radiyallahu ta'ala anhu ní ẹgbàá pé ní ọjọ́ Uhud òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam kọjá níbi tí adat Hamza wà wọ́n ti gé imú àti etí wọn tí wọ́n sì dágbẹ́ sí wọn lára wọ́n sọ báyìí pé ìbámáṣe ti ìbànújẹ́ ọkàn ti Sofia ni ìhàyín ni ìbá fi wọ́n sí títí ọlọ́run bá yóò ṣe gbé wọn látàrí ikùn àwọn ẹyẹ àti igúnnugún lẹ́yìn èyí òní wọ́n fi aṣọ owó wọn. bí òjíṣẹ́ ńlá sàlàsàlám ṣe fi ìtara wọn hàn àti sùúrù látàrí pé wọ́n rí tí wọ́n ṣe ikú pa Hazrat Hamza tí wọ́n sì rí òkú wọn nílẹ̀ kìí ṣe pé wọ́n ṣe sùúrù yìí nìkan bí ó ṣe pé wọ́n ṣe ní ìwọ̀ fún ọmọ ìgbìyàbìnrin Hazrat náà pẹ̀lú a ti mẹ́nuba ìṣẹ̀lẹ̀ yìí náà ní ìṣáájú wípé ìṣẹ̀lẹ̀ bí wọ́n ṣe dá àwọn tí wọ́n ń dárò àwọn obìnrin tí wọ́n ń dárò nínú àwọn asọ́ọ̀ lẹ́kùn ọ̀rọ̀ yìí ti wáyé látọ̀dọ̀ ọ̀dọ̀ Khalifatul Masih kẹyìn rahimahullah ta'ala ní ibi tí wọ́n ti mẹ́nuba nínú ìwàásù jasa salana kó tó di pé wọ́n di khalifa eléyìí ó fi hàn bí ipò ọmọlúwàbí òjíṣẹ́ náà sàlám ṣe lékè tó bó tilẹ̀ jẹ́ pé a ti mẹ́nubà láńpẹ́ ní látàrí àwọn ahadis kankan níṣáájú ṣùgbọ́n yóò tọ́ láti tún mẹ́nubà ní ibi báyìí wọ́n sọ báyìí pé láti lè mọ ìfẹ́ tí òjíṣẹ́ lásán sàlám ní fún Hazrat Hamza ó ṣe ṣe òdiwọ̀n látàrí ohun tí wọ́n ṣe nígbà tí wọ́n dé ibi òkú Hazrat lẹ́yìn ogun Uhud wọ́n sọ yìí pé èrè Hamza má jẹ́ kí ọlọ́run má jẹ́ kí n tún rí irú ìbànújẹ́ ọkàn eléyìí tí ó kò mí látàrí pé ìwọ jẹ́rìí ikú yìí lára eléyìí nígbà tí àbúrò bàbá òjíṣẹ́ násà sàlám tí wọ́n gbọ́ pé Hazrat Hamza ti ṣe ẹ̀gbọ́n àwọn wọ́n ti papòdà ìyẹn Hazrat àwọn gbọ́ pé Hazrat ti lọ báyìí òun ni wọ́n bọ́ síbẹ̀ láti rí wọn ní ìpilẹ̀ṣẹ̀ òjíṣẹ́ násà sàlám kọ́kọ́ wòye pé wọn ò ní lè gbára wọn mú torí náà wọn ò jẹ́ kí wọ́n dé ibi ara wọn ṣùgbọ́n nígbà tí wọ́n ṣe májàmú pé àwọn ò àwọn yóò ṣe sùúrù báyìí òjíṣẹ́ náà sàlám fún wọn ní ìyọ̀ǹda ní ṣókí wọ́n bọ́ síbi tí òkú ara Tamza wà tí wọ́n sì rí olólùfẹ́ tí í ṣe ọbàkan wọn wọ́n ẹni tí a máa dúró gẹ́gẹ́ bí kìnìún ọlọ́run àti kìnìún òjíṣẹ́ ọlọ́run níbi tí wọ́n wólẹ̀ sí níbi tí àwọn ẹni ìkà tí wọ́n fi wọ́n sí tí wọ́n sì la àyà wọn tí wọ́n ti yọ ẹ̀dọ̀ wọn tí wọ́n sì kó àwọn ẹgbẹ́ sí wọn lára lára bẹ́ẹ̀ bó tilẹ̀ jẹ́ pé inú wọn bàjẹ́ ṣùgbọ́n síbẹ̀ náà wọ́n dúró ti májẹ̀mú wọn tí ó sì jẹ́ pé wọn ò sọ nǹkan kan àfi iná lílà báyìí ni omijé ń já lójú wọn tí wọ́n sì dúró sí wọ́n sì jókòó sí àyè ọ̀hún wọ́n tẹ̀síwájú láti máa da omijé wọn ò sì ní sọ ohunkóhun bí Hazrat Sofia bá ń damijé báyìí ni òjíṣẹ́ náà máa damijé ojú bí wọ́n bá sì dúró òjíṣẹ́ náà ó dúró bí wọ́n bá tẹ̀síwájú omijé náà tó máa já lójú òjíṣẹ́ náà sàlám báyìí ni wọ́n ṣe fún àwọn ìṣẹ́jú díẹ̀ yàtọ̀ sí àwọn méje yìí wọn sọ nǹkan kan èyí sì ní súnà ìjẹ́ òjíṣẹ́ báyìí nígbà tí wọ́n dé Medina wọ́n rí i pé ẹkún àti igbe ń lọ káàkiri ní Medina bí àyàn ṣe ń dárò àwọn ènìyàn wọn tí wọ́n papòdà ní Medina ṣùgbọ́n ìgbà tí òjíṣẹ́ náà sàṣàlà ń gbọ́ nípa eléyìí wọ́n sọ pé kò sẹ́ni tí yóò dárò Hamza ṣùgbọ́n ta ni yóò sọ ẹkún fún Hamza nígbà jẹ́ pé gbogbo ìgbà tọ̀sán tòru ó ní àwọn ẹbí òjíṣẹ́ náà sọ̀rọ̀ ṣe fi sùúrù gbára wọn mú nígbà tí àwọn sàbẹ̀ kan àwọn ansar kan tí wọ́n gbọ́ nípa ọ̀rọ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ sàlám yìí lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n lọ sílé tí wọ́n sì lọ dá àwọn obìnrin wọn lẹ́kùn tí wọ́n sọ wípé kí wọ́n lọ báyìí láti lọ dárò àjàtàmzà báyìí làwọn ṣe kúrò àjọ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní dárò fún ansar wọ́n bẹ̀rẹ̀ sí ní bú wọ́n ti kóra jọ sọ́dọ̀ òjíṣẹ́ ńlá sílé òjíṣẹ́ ńlá sàlám bí òjíṣẹ́ ńlá ṣe rí èyí wọ́n rí agbo àwọn obìnrin ansọ́rì yìí báyìí ó ní òjíṣẹ́ ńlá sàlám wọ́n ṣe ìbánikẹ́dùn pẹ̀lú wọn wọ́n sì ṣe àdúrà fún wọn wọ́n dúpẹ́ lọ́wọ́ wọn báyìí náà sọ pé kò tó láti máa kábàámọ̀ dárò òkú ọjọ́ ọ̀hún náà sì ni ìkábàámọ̀ dárò òkú ti dópin a fi ẹ̀mí wa jì fún òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam bí wọ́n ti jẹ́ ẹni tí ó pé jùlọ nínú ìwà ọmọlúàbí àwọn lọ́rùn fi ta lọ́rẹ̀ gbàgbọ́ ẹ̀wọ̀n bí òye àti ìfojúsùn nùkú wọn ṣe lékè tó ẹ̀bá ṣe yé pé òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam kọ̀ fún àwọn obìnrin ànsọ́rí ọ̀hún nígbà tí wọ́n ń banújẹ́ lórí àwọn tí wọ́n jẹ́rìí kú nínú ẹbí wọn ni ó ṣeéṣe kí ó ṣòro fún wọn ó ṣeéṣe kí ó ṣòro fún àwọn kan kí ó sì jẹ́ pé ara wọn ò ní gbà ṣùgbọ́n ẹ̀yin náà wo ọ̀nà òye tí òjíṣẹ́ lásàrò sẹ́lẹ̀m kọ́kọ́ tí wọ́n fi dá wọn lẹ́kun òun náà ni pé wọ́n kọ́ rí i pé wọ́n fún wọn ní ìyọ̀ǹda láti banújẹ́ lórí àbúrò bàbá wọn ṣùgbọ́n nígbà tí wọn yóò dá wọn dúró ó dàbí ìgbà tí wọ́n dá wọn dúró pé kí wọ́n mọ̀ ṣe dárò àbúrò bàbá wọn ni ọlọ́run ni ó mẹni tí ó dára jùlọ yàn ẹ̀yin náà wo ẹni tí ó yàn láti darí ọmọ aráyé ẹni tí ó mọ ọmọnìyàn àdámọ́ ọmọnìyàn dé kúlẹ̀kúlẹ̀ tí a sì máa bójú tó ohun tí í ṣe àdámọ́ ọmọnìyàn bí èèyàn bá ronú lórí bí ìṣe òjíṣẹ́ nasa salam ṣe rí tí èèyàn sì wo bí lẹ́sẹ̀kẹsẹ̀ òun ni ọkàn ẹni yóò kún fún ìfẹ́ débi pé láti inú wọn lè yóò máa kéde pé ẹ̀mí wa ohun ìní wa tọmọtẹbí wa ó jẹ́ ti ó jẹ́ àfijì fún ìrẹ òjíṣẹ́ ọlọ́run kí àṣàlátù ọlọ́run ọba tí ò ní ìpẹ̀kún kí ó máa jẹ́ ti òjíṣẹ́ lásán salam ìrẹ tí ó jẹ́ni tí ó rẹwà jùlọ tí ó sì jẹ́ni tí ó dára jùlọ tí ẹwà rẹ̀ lópin gẹ́gẹ́ bí òkun ìrẹ òjíṣẹ́ ọlọ́run ọba kí àṣàlátù ọlọ́run ọba kí ó máa bá ọ léraléra a fi ọlọ́run ọba ṣèrí ọlọ́run ọba tó ní ohun gbogbo ayé òun ọ̀run wọn la fi ṣèrí pé kò sí èèyàn bí rẹ nílé ayé ní ibi báyìí òun náà ni a ti sọ̀rọ̀ nípa àkèjẹ́ òjíṣẹ́ lásàrò sálàm àti ibi báyìí ni ti ọ̀rọ̀ Hazrat Hamza tí yóò dópin sí tí a máa sọ̀rọ̀ nípa àwọn sàbí mìíràn ní ọjọ́ iwájú ọdún tuntun bẹ̀rẹ̀ ní ọ̀túnla inshallah nítorí náà ẹ ṣe ní àdúrà kí ọlọ́run bá tẹ̀síwájú láti máa bu ṣe ìbùkún ní ọdún tuntun yìí kí ó sì jẹ́ ọdún ìbùkún fún jàmáà ní gbogbo ọ̀nà kọ́lọ́n jẹ́ kí ètè àwọn ọ̀tá kí ó mọ jásí pàbó àti pé kí ọlọ́run bá jẹ́ kí ọmọ aráyé kí wọ́n lè máa ṣe ẹ̀tọ́ ìmọ̀ ẹlẹ́dàá wọn síwájú ju tàtẹ̀yìnwá lọ nínú gbogbo àwọn ọmọ jẹ̀mọ́ káàkiri ilé ayé báyìí ẹ tó ṣe àdúrà fún gbogbo ọmọ aráyé lápapọ̀ kí ọlọ́run bó dòlà ọmọ aráyé kúrò nínú ipò ẹlẹgẹ́ ipò ewu nǹkan bàjẹ́ lójoojúmọ́ sí i tí ó sì jẹ́ pé ìparun ti ń lanu sílẹ̀ oníkálukú ni ó ń fẹ́ ìfẹ́kùfẹ́ ọkàn ara tirẹ̀ kí ọlọ́run bó ṣe àánú ẹ sì tún ṣe àdúrà fún àwọn ọbàkan yín tí wọ́n ń dojúkọ ìṣòro tí wọ́n ń fi ara ní kí ọlọ́run bá jẹ́ pé ní ọdún tí ó ń bọ̀ yìí kí ọlọ́run bó dòlà jẹ̀mọ́ kúrò ní gbogbo ìwà ìbàjẹ́ àti ìwà òkúròrò aráyé. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر